Sunday was shot by unknown gunmen and according to one èèyàn tó wà níbẹ̀ lánàá wọ́n ní pé ẹgbẹ́ gangan ló wà nígbà tí incident yẹn ṣẹlẹ̀ bó ṣe gbọ́ ọ̀rọ̀ bọ̀ òun jẹ́ kó dákú lánàá. ta just take it easy For fọkànrin balẹ̀ for now don't worry we will definitely get to the root of this. báwo ló ṣe fẹ́ mọ̀ ṣẹ́yìn mọ́ ọkọ ọmọdé òde ìbẹ̀rù lẹ́rù ni ṣẹ́rí bó ṣe wà yẹn for the next two weeks ìró òun á ṣe máa dún létí ẹ̀. ọ̀dúró náà bó ṣe hẹ́yìn bóyá yìnbọn yẹn tó bá lọ tà sí nǹkan kó wé lọ bá ti fẹ́ nǹkan kò sú àbí ògẹ́ picture yẹn ó dà ní ìmọ̀ kó lè get there at that station. Oh, báwo ló ṣe fẹ́ bá a ti fẹ́ ah, máa ń kọ́lé ó dẹ̀ ń sọ̀rọ̀ bí ẹni pé ẹ̀ṣẹ̀ mọ̀ mi màmí hmm. ìnà mímọ́ àwájú ẹ̀ náà ṣó bí ṣe wà mi ò yín rí kó má bàyàn tí mo fẹ́ yín wa atamátàsé ni mi oh, ah, ah. na me now you don forget me ah. oh, na me now. ìṣó bẹ́ẹ̀ hear yourself na they no hear you go hear yourself na so agama dey do. ṣòro tí àwọn ọ̀rẹ́ wa tó kù tó o bá lè bẹ́ẹ̀ sọ òdodo ọ̀rọ̀ mi á bẹ́ẹ̀ sọ o this girl tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ gangan o ò tí ì bá sọ̀rọ̀ i mean o ò tí ì dẹnu fẹ́ kọ́ what bank tí Momo? you're not a coward now I mean kí ló ń ṣẹlẹ̀ ṣé kò sí nǹkan mi nínú ọ̀rọ̀ ẹ̀ but I love her I love her deeply yeah. so deeply. mi ò doubt ẹ̀ pé o nífẹ̀ẹ́ I mean it's so obvious pé o nífẹ̀ẹ́ ọmọ yìí I don't understand ṣorí wo àwọn àgbàlagbà máa ń pa òwe kan wọ́n á ní sàn láàrin ajé tó rí yẹn ló mú ní ìpàkọ́rọ̀ and meanwhile àìtẹ́yìnká lè yan dọwọ́ bò ó go straight to the point bá ọmọ yìí sọ̀rọ̀ kọ́nu ìfẹ́ sì náà. you know what now mo love ọmọ yẹn yeah kì í ṣe pé mo ò lè sọ fún un but courage yẹn ò sí mi it's like for every moment ma ti face ẹ you know say i be strong guy na but once i face am like this courage yẹn ò kò. wá. kò yẹ. Yeah. Bankole, <laughs> eh? Did you just say courage? No, sọ fún mi, nígbà tí yaba fogun ọdún lè wèrè, ọjọ́ wo. Ìgbà ogun la fẹ́ jájà. Mi ò ya wèrè rí sómi lè mọ̀. Mi sọ pé àwọn kankan ya wèrè. Nǹkan tí mò ń sọ ni pé ṣódì ìgbà tí ọmọ yẹn bá bọ́ sọ́wọ́ alágbára tó jẹ́ pé agbára ìkọ̀kan wà nílé ká ni. Fún nǹkan ni mo máa ń tolerate mi ìfẹ́ kí èèyàn professor ẹ̀ dùn má máa sọ nǹkan tí má sọ negative. Tètè ṣí aṣọ lójú eégún jẹ́ kọ́mọ yẹn mọ nǹkan tó fíù nípa ẹ̀. Ayẹyẹ àfihàn, ayẹyẹ àfihàn, ló wà lánàá àbí. Basokonu ìfẹ́ sí. tó bá Bọ́sọ́lá lágbára lọ ti sọ́run alágbára báwo máa bẹ̀rẹ̀ máa ṣèyí jàre. you na carry my matter for head dey talk am like say na important thing na leave person wey oh, i don. wo wo wo má wo ẹ dúdú bòmí lójú o ṣé owó bó ṣe ń lọ ni mò ń gbọ́ ni mo dẹ̀ rí pátápátá you tell me Dọ̀tun married man wo ló máa ń fi ilé ẹ̀ sílẹ̀ for three days láì dágbére tell me now. ṣe é ẹgbàá mi yẹn ó máa sọ̀rọ̀ wàá gbé ọpọlọ sílẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà míì dẹ̀rẹ́ tó bá sọ̀rọ̀ báyìí èèyàn máa wò wípé ṣé aáyán ló sọ̀rọ̀ ni àbẹ́ẹ̀rà torí ń ṣe ló máa sọ bí ẹni tí ò lọ́pọlọ rábẹ́ pé sawdust ló wà nínú skull hmm. how ló ṣe mo máa bi mí nírú ìbéèrè yìí báyìí mo sùn sínú ilé ìlànà òbí mi lérè ibi tí mo lọ mo wá múra ń sìn mo lọ síbi iṣẹ́ wá dúró síbẹ̀ ń bi mí pé mo ní mo lọ lálẹ́ àná you know what ní ìdílé tèmi ti wá àárọ̀ kùtù báyìí tá a bá ti múra iṣẹ́ la fi ń ṣe àwa kì í fi ṣèrànù ó dìgbà. kí ni n bò lọ mo ní bò ló lọ ṣé èmi ni ọpọlọ ẹ dàbí tayọ ẹbí mo ń ṣèrànù kò sí wàhálà ṣọwọ́ rí lẹ́yìn ni kò ní di ọ̀la ọ not see anywhere Oh, má sọ mi tó lọ fún mi for three days torí ìkòkò ní gbomi kó gba ìkótó àgbà ṣọṣọ nú ẹ mo ń bí ẹni dábìí below. ibo ló lọ fún three days láì lágbére tó pẹ̀lẹ́. pẹ̀lẹ́ ọkọ ìyàwó tó máa you síwájú ìyàwó ẹ tó máa máa bí léèrè to sọ gbogbo ohun tó ṣe fún ọ àbí nǹkan tó ń ṣe kọ ẹ <laughs> ṣorí tí mo bá ti ń lọ sìn mm-hmm. ṣe ni kò dá mi dúró kó má jẹ kí n Word four ní general hospital ibẹ̀ ló ti máa bára ẹ̀. ó mistake ibẹ̀ ni èmi àti ẹ ti máa bára wa bẹ́ẹ̀ mo sọ fún ẹ dábì lówó. on your mark set go. oh no. Oh. Oh. Oh. Oh. Oh. ẹ fara yín lọ́kàn balẹ̀ ṣé dáàdì tẹ́tí mọ̀ látànà kó tó di èyí ẹ fẹ́ máa bá fa wàhálà. mi ò bá fa wàhálà o torí ṣé mo ṣe mistake ni tí mo bèrè lọ́wọ́ ọkọ mi pé wá o ìbò lọ́lọ́ fún three days láì dágbére nulẹ̀ ẹ́ tàbí lò ṣé mo jẹ̀bi tí mo bèrè lọ́wọ́ ẹ̀ ni don't I have the right to. Mommy, it's okay ṣe rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹni tó bá fẹ́ mú ọ̀bọ ó máa ń ṣe bí ọ̀bọ ni o òun lọ̀rọ̀ tó wà yes. So mom, you just have to take it easy, okay? And stop crying. I should be okay. Yes, mom. It's okay now. Whoa, whoa, whoa. Kò lè yé, kò lè yé. Kò lè yé, kò mom. Hello? Hello, níbo? Hello? Oh, God. Alpha ẹ̀yin babes kí ló tẹ́ ẹ dá mi dúró látẹ̀kùn náà it's not fair mo kàn wà nínú òrùn látàárọ̀ náà. má bínú mo sáré lọ sọ́dọ̀ àti nǹkan kan ni torí lẹ́kṣọ̀rà ta níṣẹ̀lẹ̀ ló máa ń ṣe bẹ́ẹ̀ tí kò wà lórí ẹ̀rù dẹ́ máa ń bílí pọ̀ lọ́hùn wà lẹ́yìn o. <laughs> ẹ fún wọn ní gan-an ẹ̀yin àtàwọn lẹ́kṣọ̀rà yín ìṣá ẹ̀yin lè máa fún wọn láyọ̀yọ̀ ní dìpátímẹ́ǹtì yín nídìí ọ̀dọ̀ ẹ gbé yẹn ti sẹ́gbẹ̀ kan àmọ́ ni kò wá rẹ rárá ọlọ. ṣé o mọ̀ wípé igi gogoro má gùn mí lójú olú ẹ̀ máa yẹjọ́ ẹ̀ ni. ah well everybody ló ní star tó fi ń live life ẹ̀ ṣá gbogbo wa ọ̀dọ̀ la mọ̀ pé gbogbo nǹkan tiẹ̀ wàdùwàdù ni ká fi sílẹ̀ bẹ̀. wa o mad ni you dey craze ni wa i miss call you all, all this one thing now wetin wetin wan cause all this one Eh, you no dey price me, you no dey enter me anyhow abi. Ọ̀gá jẹ́ kó rí ẹ lọ pé o, you dey mad ni. Kíkẹ́ na mi o. No, you want me to change that for you ni. Oh, die, calm down, eh, calm down, calm down. Don't tell me who you be. You no dey hear if person dey follow you talk. calm down. You no, you no see am abi. Why you dey follow me dey talk? calm down now. Ah, Abba, ṣé títí lẹ́ẹ̀dí fẹ́ máa jà jẹ́ fẹ́ máa pa ìwọ́lá yìí títí? Kí ló ṣẹlẹ̀ gangan náà? Ah, ṣe fẹ́ ba three k jẹ ni. Mi ò kàn kí understand baby. Èmi ò gbádùn o. Wow, beautiful ladies. Good afternoon. My name is Dele Gbadebo. Ah, <laughs> anyway, good afternoon. Yeah. Um, ọdún ni I'm a kì í ṣe Oh. tà wá. Àmọ́ ìdí tá a kàn fi rí ẹ làwa ò mọ̀. Eh. Ṣé kìí ṣe pé a ti rúfin student union government? Ah, ah. Irú ẹ̀yin beautiful ladies By you, the roofing. You guys are way beyond the law, rules and regulations. Ẹ má wow. wa o, kò above the law àfi ẹni tó bá ṣẹ̀ sí àwọn agbófinró dẹ̀ títa láti wò pé káwọn dáríjì àbí. <laughs> anyway ọ̀rọ̀ ẹ yé mi ah, ẹ má jẹ́ ká bùkún lọ́lẹ̀ lóró ti fẹ́ ni mo wá rí. mo ń sọ náà tí ò bá nídìí iṣẹ́ òun déédéé ṣe ẹ̀ ah. mo ṣe àwọn òkè kí ni pẹ̀rẹ́sì fẹ́ sọ pé òun fẹ́ wá kí wa fún tí ò bá ní ṣe pé ó ní nǹkan pàtàkì tó fẹ́ gbà lọ́wọ́ wa oh. ó dáa náà ti fẹ́ leléyìí o. <laughs> ok eh, ṣé mo lè bá sọ̀rọ̀ ní bòńkẹ́lẹ́. Ah, ẹ jọ èwo tún ni bòńkẹ́lẹ́ ọ̀ọ́ in the private. really? At Saria, àtàrí àjànàkú lèrò tó fẹ́ tẹ́rí sí ìdè lùmọ̀ kò kí ń ṣe ìran ọmọdé. Ah, ẹ máa gbọ́ ti fẹ́ ṣọmọdé ló ń pè mí ni eh, o mọ̀ pé ojú tó ti rókun tó ti rọ́ṣà easy kan fihàn jẹ president student union government wumi kò sí bí ẹrù ẹ ṣe fẹ́ wú ah, sorry kò sí bẹ́ẹ̀ rẹ̀ ṣe fẹ́ wo tó èmi délé délùmà má gbé e má gbé e mẹ́rin. Um, it's so obvious pé kò sí àlàyé tí mo lè ṣe kò lè yẹ jù báyìí lọ hmm. and i'm pretty sure pé kó tó di pé o decide láti wá bá mi o ti máa ṣe investigation o ti máa wádìí pa mi dáadáa wà á ti ṣọ́ mi bí ẹni tó ń ṣọ́ àti sùn pẹ́pẹ́yẹ <laughs> um, ọmọ jẹ́jẹ́ ara mi ni mí mi ò fẹ́ wàhálà bó ti wù kó kéré mọ́ and I want you to please let me be. Uh-uh, ìyẹn máa difficult wumi igbe ni mi o tí n bá dẹ̀ tẹnumọ́gi èmi máa gùn tí n bá gùn tán òkè lẹ́sẹ̀ máa máa wò mí ó mọ̀ kan mo wò pé kankan tiẹ̀ wà ní múùdì yìí náà so uh, we will see where it leads us to. Hmm? We'll see about that. All right, then, good. So, where are you heading to? My hostel. All right. C'est fait. you. All C'est fait. Ah, qui le chalet Qui le chalet Qui le chien Où tu me l'as pour ce week-end Qui me connaît ọkọ mi ti ń pàṣẹ kan tí ó pàṣẹ rí. kí ni nǹkan tí o ṣọ́ọ̀kù wà òkè. ó wà òkè àmọ́ òpè ọkàn báyìí ó lè kí wà òkè dáadáa. Ah, kí ni nǹkan náà o. dáì. <laughs> wàhálà wa. kí ló ṣe. ó kò kí o. àbí ah, wàhálà wa. <laughs> kókó ló ṣẹlẹ̀ báyìí. Hello. Hi. My name is um, Boluwatife Olaonipekun, but my friends call me Tife. Oh, that's good to know. Um, orúkọ tèmi ni Jamiu Aziz. Bàbá tèmi ni ó sọ èmi ní So therefore, um, I'm as popular as A to Z, you know. <laughs> um, But I'm pretty sure I've never seen this face in this faculty. Katwa Swankweni um, department yìí. Are you new here? Well, um, lóòótọ́ ni I'm um, not from this department. Oh, um, ọ̀rẹ́ mi, àti mo bio. Ìbáyọ̀. Òun ni mo wá bá ṣe. Eh, well, nice to meet you. Yeah, the pleasure is mine. Um, I'll be there. All right, um, my regards to your friends. Same here. Bye. Bye-bye. Are you sure you are okay? Um, mo ti ń notice ẹ láti jẹta tó ti ń keep to yourself o tiẹ̀ kì í bẹ́ anybody sọ̀rọ̀ kò máa wà wọ́n dín ṣé kò sí. Mẹ́wàá I think I'm for the very first time, like for the very, very first time, I think I'm in love. Wow, really? <laughs> oh my God, <laughs> are you serious? So, èèyàn kan wà tó lè love ju bó ṣe love Bankole lọ. ó wà méèzì mi kan fúnra legit me only believe it. mo ṣe fẹ́ Me ṣá mi ò mọ I can't believe it oh my God. Wow! <laughs> Wow! o. Oh, but babes are you sure pé bọ̀bọ̀ yẹn ò lo kankan wá can't say. ah Bọ́lẹ̀mbẹ́ Gulu anything I did my research legit Gulu nada. really yes. oh, oh I'm just so. ti fẹ́ ṣé kò sí. ìwà àti gáà ìkànnì wá sí kàǹtì lánàá. yàyà yìí sẹ́ni yẹn náà ọ̀rẹ́ bí ọmọ ìyá nìyí gbogbo mo dún bí ẹdun náà gbà yìí àwọn ló mọdò mi sàn. Ah. Eh. i see. Hmm, Tífẹ́ kí ló dé tí ọdẹ ń sún àti sùn pẹ́pẹ́yẹ bọ́sì mo mọ̀ ẹ́ dáadáa o tí ó bá nídìí òní máa. actually kò sọ̀rọ̀ mi. now tell me kí ni nǹkan tí wọ́n rògbò yóò ń fẹ́. àǹfẹ́rí sọ pé tí ó bá nídìí obìnrin kì í jẹ́ kú tí fẹ́ tèmi mọ̀ yìí kàn lè dédé máa wá nǹkan tí ó sọnù kiri o máa ní nǹkan tó wà ń jẹ. Um, <laughs> wait wait guy guy hold on that brings us to the next question kí ni nǹkan tí ó bọ́ sọnù tó ń wá káàkiri wait wait wait wait wait kó má lọ jẹ́ pé nǹkan tí mò ń rò ó. báwo ló ìkan tó ń ro gbọ̀ngàn ló wà lọ́kàn mi tó ń lọ ro ṣùgbọ́n ah, mo mọ ọmọ yìí dáadáa mo mọ ti fẹ́ dáadáa ní department wa àmọ́ àmọ́ àwọn guys tó pé wọ́n disturb ẹ̀ kò fún wọn chance. really. mo wá mọ̀ kó tó yẹ tó pé kí máa ma ó ń wá díẹ̀ kó tó fi lè máa wá díẹ̀ ah! ọ̀rẹ́ mi má yẹ wá fún nǹkan kan wà bẹ́ẹ̀. well um, that makes it more interesting you know. mo <laughs> dẹ̀ bẹ́ẹ̀ dáadáa o ó burú gan-an. <laughs> That's why my name is A to the Z. Is it? Come on. Ah, is it? Is it swag? <laughs> Bad guy. <laughs> wow. Hey. <laughs> Ẹ kalẹ̀. A máa kí n rí wúlò sàn, a rí yín lọ́sàn Tifẹ̀ T-I-F-A Tifẹ̀ Tifẹ̀ anyway ó ṣe pàtàkì kó rí ewúrẹ́ lọ́sàn-án ni mo ṣe ní kí n yọ ojú sí ẹ ó ṣe pàtàkì sí mi gan. ok ẹ ṣe ẹ̀bùn ìfẹ́ kí ni mo lè ṣe fún yín sá. ok um, nípa ọ̀rọ̀ tí mo bẹ́ẹ̀ sọ wá fà. ọ̀rọ̀ tẹ́ bá mi sọ. So ṣó nìkan tí mi àti ń jọ sọ ni. ṣe ti fẹ́ mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ náà gbogbo text messages tí mò ń send sẹ́yìn ń kọ ẹ́ gbogbo ẹ̀ náà ó yẹ kó nítumọ̀ ó níṣẹ́ tó máa ṣe lúkẹ́ mi mo love ẹ gidi ni o èmi ò bẹ ṣe ṣeréṣeré o mo love ẹ gidi o mọ̀ pé ká ní fífẹ́ ṣeré ni pé òkè jù sí yọ̀ǹkẹ́ nùnù máa lọ ni àwọn ọmọ pọ̀ lọ́gbà yìí náà bọ̀ mò ń treat especially ni mò ń drive kiri lóru báyìí torí tẹ fẹ́mi gbogbo nǹkan tó bá dẹ̀ fẹ́ ni máa ṣe fún ẹ má sọ mi pé màmá rò má rò ó fún mi reply sin yes then that's all wàá dẹ̀ enjoy ẹ̀ pa tí n bá sọ pé mi ni mo ní school mi ò tí ì jayọ̀ pa kò ń ṣe pé bóyá mi ni mo ní ehm, literally ni bọ̀ nǹkan ni mò ń sọ ni pé kò sí nǹkan tí mo wà ṣe ni mo pa school yìí tí ò work you know. Um, okay so um, gẹ́gẹ́ bẹ́ ṣe sọ mi ò ní rò rárá ibi báyìí ni màá ti fún yín ní answer. God bless you. Um, with due respect sir ibi tí ẹ fojú sí lára mi ọ̀nà ò gbàbẹ̀ rárá I'm sorry. bẹ́ẹ̀ mo fojú sí lára ẹ tọ́nà ò gbàbẹ̀ kò ń ṣèwájú mo fojú sí i àwùjọ mi wà báyìí kí ló ń ṣe ẹ báyìí sí sórí kò sọ́nà bíi kankan èèyàn máa ń lànà síbẹ̀ ni gbogbo onú gbótò ń wò yẹn gọ́ọ̀mẹ̀ntì <laughs> máa ń lọ́nà síbẹ̀ ni kò ń ṣe pọ́nà máa ń gbàbẹ̀ do you understand? gómìnà á lọ lànà síbẹ̀ jẹ́ kí n lànà síbẹ̀ yẹn jẹ́ kí n gbàbẹ̀ lọ jẹ́ n gbàbẹ̀ kọjá ẹ́ kí ló ṣe ẹ̀ má ṣe bẹ́ẹ̀ má tọ́jú ẹ̀ kò sí nǹkan tó fẹ́ tí mi ní fún ẹ̀ jẹ́ n gbàgbó yẹn. sà mo ń kàwé mi lọ́wọ́ because mo ní test lọ́la ó pọ̀ ní kí n sáré yọjú sí yín ni tí ò bá ní dàbí àrìnfín because mi ò ní fẹ́ rí yín fín i beg to take my leave. ìwé wo ló ń kà àjọ fi gbogbo ìwé yẹn lẹ ìwé tó ń kà táyà àwa tá a máa mark script yẹn a lè sọ pé kàwé ẹni tí ó dẹ̀ kà a lè sọ pé kò kà ẹni tí ó kà á sọ pé ó kà lecturer wo ló ń kẹ́ subject yẹn sọ fún mi ò ní láti kàwé kankan eléyìí ní kankan gbogbo òwe ẹ̀ ló ní kà ó dẹ̀ máa máa pass fi gbogbo ẹ lẹ everything tó fẹ́ ni máa máa ṣe fún ẹ rí mi fín ogó òjò ní rí mi fín ọjọ́ mélòó mo gbà lọ́wọ́ ẹ ti fẹ́ ti fẹ́ that's wrong ti fẹ́ kí ló ń ṣe ọmọ yìí náà. Ah, ah. ṣé máa fọmọ etí ó rẹ̀ tún yùn dín lọ ti fẹ́ kí ló ń ṣò mí náà kí lọ́mọ yìí ń ṣe yóò máa lọ ń ṣò mí màá yàn ẹ wọ́n tẹ̀lé ẹ wọlé òní wọnú ilé kí ló ṣe ẹ́ wọn ò bá gbúdọ̀ mutí ṣé mi ní kẹ́sì kọ́ wọn ẹ̀ ń ṣẹlẹ̀. no sọ fún mi ọdún mélòó ló fẹ́ ṣe ògbélé ìdá òun pè. mo ì lè dúró. báńkò ni wọ́n ti sọ problem. àti ṣé nǹkan mi wà nù rẹ̀ tó sọ fún. àbí. ṣó fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di òrí obìnrin di òrí ni. I mean what what is it what is it that you're not telling us? ṣé ọmọ ẹgbẹ́ ṣùnì tó jẹ́ pé bá ti rí báyìí o ò lè bá sọ̀rọ̀ mọ́ ni. problem wa ni anytime tí mo bá ti rí báyìí àyà mi kàn máa là ká ẹrù wa máa bà mí mi ni mo mi lè stand no yeah. you, you guys don't understand tí i i. Uh, okay if that's the case Shaky, kí àbí what are friends for ṣé wa bebe bẹ́ẹ̀ ah mi trust yín o. kábẹ́ kábàá bá sọ̀rọ̀ pé ẹ wa fe fe o. No no. àbí. a lè débẹ̀ kẹ́ lọ máa sọ ti yín kẹ́ máa sọ ti yín. mo wà lè a lè help ẹ máa pé. Ah, ah, ohun ẹ ti ń le máa sọ fún fúnra mi thank you. ọwọ́ <laughs> yìí máa sọ fún. máa sọ fún. Um, ó yà sọ fún pé kò gbé kọ́ mo ní mo ní airtime. èmi ní mo ní mo ní airtime. kò ló ń gbé nọ́mbà tí o bá mọ̀. <laughs> avoid the problem. <laughs> máa sọ fún yẹn. Uh, you know what you know what bí a. machine ta ma ṣe ń sìn ni pé o máa mu tíì tó bẹ́ẹ̀ jẹ́ smoke ló máa fà tójú ẹ̀ máa fi lè tó wà lè bá sọ̀rọ̀ bí àwọn tó máa because I don't understand. yes. àlá sàn àti mọ̀mú tí mo fọwọ́ wálẹ̀ ni o. ṣé òótọ́ ọ̀rọ̀ dé ti fẹ́ kò dání ká má sọ òun mo fẹ́ lè sọ wípé ní gbogbo ilé ayé mi rẹ tó mọ̀ mi tó ẹ̀. Ah. Bánkọ́lé sí èmi ò dispute yẹn o àmọ́ tó bá fún ẹlòmíì láyè láti mú ẹ ọ máa mú ẹ ṣùgbọ́n. ọ̀rọ̀ ṣùgbọ́n kọ̀ọ̀kan kọ ṣùgbọ́n àbí rárá kankan ò sí ń bẹ̀ you know sometimes um, ọ̀rọ̀ máa wà kò kí n sáyè ìgbà mi gẹ̀dẹ̀ ayé máa wà kò ní í sí because I have lots of things so I bottled up in me to mo fẹ́ sọ láti joy but you know um, mo ti wá the right time láti sọ but thank God pé àyè wà lẹ́nìí ọ̀rọ̀ náà dẹ̀ wá so I just open up my mind to you the way it is Bánkọ́lé ọmọ omi bíi ẹ ọ̀rẹ́ mi pàdí mi kí ló wà ní sàlẹ̀ ọkùnrin tó fẹ́ sọ kí ló ń gbé ojú ọkùnrin tó fẹ́ kọ́ ọmọ aráyé gbọ́ ó yá à ń gbọ́. okay um, you see you and I for a very long time we were an entity so I was thinking. ẹ kásán. ẹ kásán tálẹ̀ bèrè. láti ọ̀dọ̀ chairman mi Ikulabi number one. Iku what is that someone's name. may you understand. chairman mi wà ń ta. ìtabo. ní ita hostel ah, ah. wọn àánú mọ́tò. níwájú hostel tèmi yìí. ikú ni gàá mọ. ọmọ kan wàá bá mi padà lọ bá chairman ẹ̀yìn wàá sọ fún chairman ẹ pé èmi àti ọkọ àfẹ́sọ́nà mi a wà and mi ò lè fi ọkọ mi sílẹ̀ so lo sọ fún chairman ẹ bẹ́ẹ̀. boyfriend ẹ eh. ok. má pẹ́ náà sọkún àti ọkọ àfẹ́sọ́nà ẹjọ́ wa as we were together tell your chairman to come along. okay. Yeah ìjọba ló ti mú àwọn orúkọ rárá rárá wọ́n kí ló yẹ omi kí ló fa ìdàpọ̀ àti ikú something what's that. sori pé ọlọ́run ló ní pé kò wá níbà yìí o like i am so happy you are here táìpù sí mi ìbàyẹn ní sáré fẹ́ fi parọ́ ọlọ́run ìgbà mẹ́ta tí mo fi parọ́ pé yes na ìwọ ni mo fi parọ́. o fi parọ́ ni. if not tout ni wọn wọn máa ya wọlé nsìn àwọn tó máa ń gbowó gáràjì ní ìwọ́n tí mo ti mọ̀ rí. ọ̀rẹ́ mi nǹkan tá à ń sọ ọlọ́mọ nǹkan tó à ń sọ̀rọ̀ náà ó ní nǹkan kan wà nísàlẹ̀ kun ẹ. gbàgbà tí. ẹ sà ẹ dè jọ nítorí Ọlọ́run ẹrú tọlọ́run mi lára látànà ẹ jọ ẹ jọ sàmúfọlọ́run bẹ̀yìn ẹ jọ kí n mọ nǹkan tí mo ṣe. sori gbogbo eléyìí tó ń sọ yìí ó ka news ni àwòdẹ kí n máa ń gbọ́ news tó rásì ló ń gbọ́ news ẹni tó ẹ tóbi ló ń ka pépà ah. ṣó yẹ ẹ ìwọ ọkọ̀ fara ẹ̀ balẹ̀ máa wò bó ṣe ń wò yẹn ó ti yẹ ìwọ ọkọ̀ fara ẹ̀ balẹ̀ máa wọ̀rẹ́ yẹn tó máa pàṣẹ tó bá ti dé tó bá ti ní ká wò ẹ̀ tó bá wà láwa máa wò ẹ̀ sí tó bá ní ká bì í ẹ̀ máa bì í ẹ̀ ni ó ti yẹ tó bá dẹ̀ nìkan sọ jígà fún yẹn bí lẹ́sẹ̀kẹsẹ̀ náà ló máa wọlé àá wo ikú làwọn àwa à ń ṣẹgbẹ́ àrùn mọ tó ń ṣe sóyè ẹ̀ ah. sóyè ẹ̀ ń sìn sóyè ẹ̀ ń sìn. ẹ jọ náà mo ṣe ń pè é náà. à ń ṣẹgbẹ́ àrùn. mo mọ ẹ ṣàánú mi torí ọlẹ ah, mọṣúárì ẹ jọ gbọ́dọ̀ ẹ lè bá mi bẹ̀rù. ṣọtọ tala ayé bá dé ń wàá mọ nǹkan tó ṣe ó ti yẹ. Ah. Sir. Bankole. Ẹ kàn sá. Bankole. Sá. Ṣé o mọ nǹkan tó ṣe? Mo mi mọ mo ti ń lé owó rẹ. Lé. Sáà kò rí ẹni tó sọ pé òun ọ̀rọ̀ tó ṣe ó dà ń pé wòlé lè wà. Ṣé àwọn tó ń wọ́n ṣe kò jọ ilá ṣe ìdè mọ́ àti. Ṣé o mọ nǹkan tó ṣe? Dá mi lóhùn tí màá ti bẹ̀rẹ̀ lórí. O mọ nǹkan tó ṣe abó mọ nǹkan tó mm. Anyway lórí títì èmi pẹ̀lú ẹ̀ ṣó mọ̀ pé sọ́mọ jìnnà sílẹ̀ ni ó ń bá mi ta káìtì obìnrin ó sọ di géèmù èmi pẹ̀lú ẹ̀ bá ń kọ́lé tí kì í bá ṣe pé mo rò tẹ̀jẹ̀ tó bí ẹ màá ní kọ́ gbẹ́ran yí lẹ́lẹ̀ dànù dànù. àní filẹ̀ kó lọ scot free lẹ́lẹ̀ bá lọ lọ scot free à ọṣẹ́ ni àmọ́ àfilẹ̀ kẹrẹ̀ yílẹ̀ ni ẹran ilé ìgbọ́dọ̀ yílẹ̀ à tí ó bá yílẹ̀ báwo làwọn àwọn tó ń gbọ́ mọ̀ àwọn tó mọ̀ báwo lọ́ọ́ ìfẹ́ mọ̀ pé ó yà á tàwa yìí ìbẹ̀rù ni wá. sátì bá ti ṣeré ẹ̀kẹ́ má gbẹ́bẹ̀ mọ́. yé mo ti dákẹ́ sà mo dákẹ́ sà yẹ sà yẹ sà hmm? sà sà. ṣé o mọ̀ mi èmi ikú làbí ikú làbí ọmọ Fẹ́mi ṣòfò ikú ń bọ́ mọ́rin ọmọ òfura màá ní kàn pa ẹbí ejò àjẹ́ láàrin ìṣẹ́jú kan wọn ní gbọ́rọ̀ dúdú ẹ̀ àmọ́ mo rò tẹ̀jẹ̀ tó bí ẹ ni àti pé ó ṣe lè wúlò forílẹ̀-èdè. Ah, mo fẹ́ dìde ni mo fẹ́ dìde ni. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi. <laughs> àgùntàṣọ eh, lò ìwọ gbọgbọ lọkọrin fún pé ọmọ tó torí ẹ̀nà mi ni wọ́n pa ìwọ lè rí tiẹ̀ fẹ́ kò ń ṣèpè jọ ọmọ tó ò tí ì fẹ́ tó ṣe ẹ báyìí tó bá bẹ̀rẹ̀ sí ní fẹ́ gan i mean àwọn yorùbá máa ń pa òwe kan wọ́n ní sátọ̀dẹ̀ tó bá máa dáa àti friday lèèyàn máa ti mọ̀. wàá pè mí ní rọmọ yẹn fẹ́ ṣá ah, àwọn gbọ́dọ̀ fẹ́ o ọmọ o ní láti rí píkítsọ̀ yẹn ṣe lọ́ so mí mọ́lẹ̀ bíi ẹran mọ́jú ọ̀nà òtútù ọ̀nà tó yọ máa gbọ́dọ̀ fẹ́ ọ ọlọ́run. Bánkọ́lé ṣé wọn pé mi ò ní tán yẹn èmi nìkan ni mi ò ní tán yẹn láàrin ọ̀rẹ́ wa ṣé yíyà tó ń jẹ ìwọ ló ń fìyà jẹ ra. lọ́nà o. yes i'm not surprised torí o ní ọkàn lé báyìí o dẹ̀ ń fi ọwọ́ ẹ̀ méjèèjì o fi ń well i'm not surprised o ṣe máa jẹrú ìyàbá yìí tó bá dẹ̀ jílé náà lájẹ gbé o so ṣì bẹ́ẹ̀ ó ń lọ náà ni. sori pé o ń ṣèyàn gidi èèyàn burúkú ni ẹ um, bàtó kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn bó ṣe bẹ̀rẹ̀ mo ti rí bódà pé ọpọlọ ò pé. kò tiẹ̀ pé rárá. because tó ti ń sọ̀rọ̀ pé ẹ ìwọ nìkan lè lò sótọ̀rọ̀ fún tó ti ń fi ọ̀rọ̀ mi ṣe ọ̀rọ̀ àtàpà kò tí ń jù lọ kankan ló sọ fún mi ká sọ pé orí ọ̀rẹ́ wa ò pé. so mo pé kò ní làákàyè ah. ṣé kò yẹ kí èmi àti ẹ̀ka sọ làákàyè ká install ẹ̀ sínú ọpọlọ ẹ̀ no tell me sori pé ìwọ́gò ò ń ṣèyàn gidi. níyẹ̀ wo lọ́dún wo lọ́jọ́ wo eléyìí àbí kókó yìí ṣé lè lọ́rọ̀ ọgbọ́n ni ṣé wo mọ̀ pé ọ̀rọ̀ eléyìí àbákú aṣọ ewúrẹ́ ni he doesn't want to listen kò lè change. Yeah, don't do, don't do ẹ wo wo ìtẹ̀sán yẹn náà jẹ́ gbogbo tẹ́báwọn yìí kẹ́ sọ sí kò pẹ̀mí náà àwọn ah, step up o fẹ́ kò ní level ẹ̀ tán alẹ̀ mọ́ èmi náà fẹ́ ah. <laughs> ẹ fẹ́ kò àwọn àwọn àwọn belong jọ àwọn step up ẹ. Eh. mi ò gbọ́ kò tó sọ. ọmọ mi ìṣọmọ ọmọ mi mọ jọ àwọn step up abeg ẹ mo ti rẹ àwọn àwọn kí ló máa ṣẹlẹ̀. ẹ máa ọmọ tó máa ṣẹlẹ̀ ń gbé a ní pàtí kan nírọ̀lẹ́. October mind birthday party. mo fẹ́ belong party báwo àná abẹ́ belong ní káwọn ọjọ́ birthday party ní birthday party. yé ọwọ́ ló lo ah oh you see that party yeah. we are going there together. a ní mi lọ party a ní fẹ́ belong ẹni lọ party kí náà sọ kí náà sọ. ṣe mo fẹ́ belong ni. and then fi yókù lẹ̀ fáwọn. ìpàtí yẹn láti máa lọ. ajẹ́ mú nǹkan ọ̀jẹ́ kí náà máa gbára dì. ah mi ń ṣe pásítọ̀ yìí wíwá máa ní. Ah, máa kọ́ ni dàtọ́ filẹ̀ báwo ló ṣe rí ó dàbí omi ah ah a chop your phone. ìbàdàn ìbàdàn. Ah! èwo lọ̀rọ̀ eléyìí ni wọ́n ṣe tán tán fẹ́ gbọ́jọ́ kú wọn. mo rò bí ìyá bí púpọ̀ kí ló ṣe yín tẹ́ dúró sójú ọ̀nà báyìí. ó bì í. ala. Báńkọ́lé yẹn kan. ìyá ẹ lẹ́nu. bùráì rèé. o ríran ni. <laughs> ẹ bọ̀ kí ló wá ṣẹlẹ̀ tó dúró pẹ̀lú àwọn ilé kí ló dé ṣe ẹ̀ ń lọ sáré ni. gbọ́ bó ṣe ń rap. aláyé kí ló ń ṣe ẹ àwọn ò ń ṣe tout àwọn ò ń pariwo ṣùgbọ́n yẹ. Yeah béèrè lọ́wọ́ ẹ̀ kí ló fẹ́. yàtí rí nǹkan tí mo sọ ṣe tó bá ìgbà tí jẹ́ ká pa àbúrà yìí ni kò ní lè láǹfààní àti wá dúró ẹ̀ bọ́ ìdúró bí àwọn tó ń lọ ní transport. sọ àwọn ni wàá kọ́ òun yẹn wá tó wá dúró dè lọ́dọ̀ wa ó láyà gan-an. àbórí ẹyin ni ẹ wá ọ̀dà nǹkan yìí. kí ló dé gan. padà sẹ́yìn ah, wọ́n bá yóò ṣe balabala àwọn bùrọ̀ ilé ìfẹ́ sọ bàbàrà di bábùrà mímì lọ́wọ́ ẹ̀yìn lẹ́yìn tí wọ́n wá tí wà wá. ẹ sọ fún abọ́jà ló wà nù géṣà náà wọn ló máa pàlọ́ fáwọn náà ó dàbò ti ya wèrè mọ́ sílẹ̀. ọmọ gbogbo ẹ̀yin tẹ̀mí wò yìí sọmọrí yàtọ̀ sí gàǹbarì gbogbo ẹ̀yin tẹ̀ dúró yìí gàǹbarì ni. ẹ máa bọ́ ẹ lásán ló máa fẹ́ gbọ́dọ̀ yàmà yàmà ni ṣó ya wèrè ni. ó tiẹ̀ dúró mọ̀ bọ́ rà gbórí yín jì. wọ́n mi wọ́n mi kí ló ṣe lọ́dà. bororo bororo afa. àwọn yọ̀wọ̀ á rí ìyá ẹ̀. a máa pa ẹ̀ dànù ni. ṣó wa tán igi tó torí ẹ̀ gbòdì ṣé bó náà nìfẹ́ sun ṣoṣẹ́ fún ẹ yìí àbí. mo èdè báyìí ká tọrọ wa ṣé ẹbí ọmọ ẹ wà ni ẹ tó yẹ ká bá sọ̀rọ̀ rẹ náà yes now i mean mi ò i don't understand this guy to me ó ti ń bí ebi coward láti two hundred level thirty blend bọ̀bọ̀ yìí kó bá obìnrin sọ̀rọ̀ tì obìnrin kò kò bá obìnrin sọ̀rọ̀ pé wá mo fẹ́ fẹ́ o ó máa fẹ́ kò ní fẹ́ o á sọ fún ẹ. sorry sorry sorry sorry ilé nìjẹ i'm going to face my fear ẹ yí o tí yí o yí o bá mi sórí ìpàdé ènìyàn wà important sí mi so kò gbọ́ra ni kò yẹ ká lọ. ẹ máa lọ ẹ máa lọ ẹ máa wò ok ẹ jẹ́ ká lọ. ẹ bẹ́tà. sọ yà kó bọ́ let's go. ọ̀ṣà ti pa wálé ọkọ̀ ah ká you are so beautiful. ṣó ṣe mọ́ Tifẹ́ ni bó ṣe wà yìí gangan ó fi ẹwà ẹ̀ pamọ́ tẹ́lẹ̀ ni ẹwà alábí gangan lórúkọ ẹ̀ tẹ́lẹ̀. <laughs> actually you are right about that but ẹ jọ ilé tá à ń sọ dùn hmm, is it ọ̀rẹ́ mi dọ̀wọ́ ẹ o ṣórí bó ṣe wà yìí kò kí ń mọtí rárá tó bá mu ìdérí kan báyìí ó máa yó ni straight up jọ nítorí ọlọ́run bá mi tọ́jú ẹ. wàhálà ẹ fi ọkọ ara yìí balẹ̀ okay she's in good hands hmm. all right um, she's my baby. So I'm definitely going to take good care of her, right? All right. So you um, enjoy shall we? After you, darling. Let me do the honors. Oh, bye bye. bye bye. be did you take I'd remember that. All right. Um, all right. Bye bye. Yeah. Yeah. Okay, Jim. ìgbà tí yóò bá ti ní boyfriend bóyá máa ń ṣèyàn ní. pẹ̀lẹ́ tiẹ̀. jẹ́ ká jẹ́ ìsìn wọn lọ ká tẹ mọ́ bí tó gbà. ó bẹ́ẹ̀ kúkú sáré tẹ̀lé wọn pẹ̀. ó dàbọ̀ jẹ́ ká máa lọ. ẹ bọ àwọn ìwọ rẹ. ẹ yà fà á. pásítọ̀ kí ló ń ṣẹlẹ̀. Bankole ṣé kò sí àmàrí ẹ̀ mú wa ókè. ẹ kò sí ìyá um, mo wá wo ti fẹ́ ni ṣé wà lé. Um, ti fẹ́ òsì ń lé òun àti ọkọ àfẹ́sọ́nà ṣẹ̀ṣẹ̀ jáde ń sin ni. ọkọ àfẹ́ what. ọkọ àfẹ́sọ́nà ẹ̀. a máa rí àjọyọ̀ az ṣo máa lóòrì mi àbí mo kéré jù àbí ṣo máa lóòrì wa ni. má bínú. kí má bínú ó dára àbínú ṣo máa lóòrì àwọn calls mi àti messages tí mò ń send ẹ o ò tún rí yẹn náà. má bínú um, lately I've been very busy so epo ẹ̀gúsí mi ti dohun àìjírí lójú ẹ̀. babes o ati worry tí wọ́n rí ara ẹ̀ ìwọ ló ń fún az láyọ̀yọ̀ náà ṣódẹ mo kémọ̀dé ti sọ fún ẹ o àwọn ọkùnrin yìí ejò ni wọ́n wọ̀n ṣe nẹnu fún náà. kíkẹ́ kò yẹ kó sọ̀rọ̀ báyẹn náà az busy lóòótọ́ ni. ee shut up ká lè ṣe ẹ ò bá gbè tẹ́lẹ̀ bí òṣèlè gbò kejì jọ jẹ́ ká máa lọ àwọn guys wọn ò wúlò. Ah! mi ò lè lọ a lè lọ bẹ́ẹ̀ náà az sori jẹ́ kí n sọ kinní kan fún ẹ aṣọ tí ìpín tèmi bá bọ́ sílẹ̀ kò sí wá bá lákó ẹni tó lè wọ̀ ẹ jẹ́ á lọ. borí nǹkan náà bed of same bed as not to you. just run hmm? oh, on kí ni kò okay. ọ̀rọ̀ ẹ̀ tí wàá fẹ́ sùn ní báyìí ó dé fún ẹ jọjọjọjọjọ ọkọ ẹ̀wọ̀n ló kó ségè tẹ́lẹ̀ tí ẹ sọ fún mi náà ṣé gbogbo ìwà pálapàla tó ń wù yìí ó lè fún èèyàn lọ́kàn balẹ̀ ni. àtọkàn àtọkàn bó ṣe ń bá a lọ ẹ ṣe jẹ́jẹ́ o. mo náà ṣe jẹ́jẹ́. ṣe jẹ́jẹ́ kó má lọ para ẹ o àwọn ọmọ jẹ́ fi rẹ lọ́kàn balẹ̀ ẹ jẹ́ má kó rẹ láyà sókè ju bó ṣe yẹ lọ. jọ ọkọ ìwọ ló kó sókè sílẹ̀ wọn náà tiẹ̀ sọ fún mi ṣé gbogbo ìwà pálapàla tó ń wù ó lè fi èèyàn lọ́kàn balẹ̀ ni it's not possible. nonsense. Hmm, àtọ́kẹ́ sí tó wàá calm down ó lè ṣe ọ̀rẹ́ ṣe má lọ para ẹ̀ sí lọ́rùn ok tó wọ́n ní tí etí ò wá gbọ́ yínkì inú òkè ń bàjẹ́ o má yẹ kí tiẹ̀ máa kó máa gbọ́gbọ́ púpọ̀ kí inú ẹ̀ má lọ pin yìnkì o. inú tiẹ̀ ló máa pin yìnkì hmm. àmọ́ nǹkan tèmi ṣàmọ̀ wípé ní ọjọ́ kan ah wàá bó nílé ńlé. onílé ìwúre wo ló ń bá lè ṣe ló ń ṣe ẹ onílé dìdì ni wọn ló ń bá lè káàkiri. máa bí question. kí ló ń ṣe é sìn. ló ń ṣe wọn náà. èmi ló ń bá sọ̀rọ̀. ẹ ìwọ ni mò ń bá sọ̀rọ̀. ẹ ẹ ẹ ṣọ́ra ẹ o ṣọ́ra ẹ o má fẹ́ ọkọ mi má fẹ́ ọkọ mi o kí ni kí ni owó kí ni oh, fimilẹ má gbà mí fimilẹ dọ̀tún dọ̀tún fimilẹ o ah, èmi a fún wọ. 총을 멈춰 뒤보아 그래! ẹ máa gbọ́ wèrè gbọ́kọ́gbọ́kọ́ ṣé ẹ kí n rorí rárá tí ń ni túmọ̀ pé ẹni tí wọ́n tẹ̀lé yẹn ọkọ̀ ilé ẹnìkan ni. kò yé mi. kò lè yí ẹ mo ní kò lè yí ẹ títí o máa fi kú wá mo wá fi eléyìí ṣe warning fún ẹ mo fẹ́ kó tó ìkànnà kó lọ́rùn ọkọ mi wo he is happily married ó ní responsibilities tó pọ̀ jaburata ó níyàwó ó lọ́mọ bẹ́ẹ̀ ló lọ́mọ mọ̀lẹ́bí tó pọ̀ àbúrò ìrẹ̀lẹ̀ yìí. I still don't understand. ah àǹtí ẹ jẹ́ ká ṣínà fún gẹ́ẹ̀ yìí ẹjọ́ mọ̀ pé ẹni tó ju ní lọ́ọ́ lè ju nínú sọ ń bẹ́ẹ̀ ni. má ṣe bẹ́ẹ̀ wo mi ò wá láti wá gba ìjà lẹ́nu mo kàn fẹ́ fa ilé tì ní tí fẹ́ àbí kí wọ́n pè é nu mo fẹ́ kí o fi ọkọ mi sílẹ̀ fún mi leave my husband alone. wá tí o bá fẹ́ kí àwọn tó ní ẹ kí wọ́n fojú sunkún ẹ̀ tí o bá fẹ́ kó gbé ẹ̀gbìn fi ọkọ mi sílẹ̀ fún mi. ta lọkọ yín. <gasps> ta lọkọ mi ṣé wọ́n ti ẹ̀ lọ́wọ́ ẹ̀ okay I will remind you Mr. Akínkúnmi lecturer ẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ wọ́n á gbẹ́ sàárì ẹ̀ nígbà tó ṣì wà láyé wọ́n ló ṣì ọmọ kó ìṣọ́mọ òṣì òfu gbọkọgbọkọ rani. Oh, now I get it. oh yes you get it so ọyin níyàwó mi. what a stupid question. àwọn kan. wèrè ah. kíni kíni wá kí ló wá ṣe mọ́nìkà kẹ̀tíọ̀ hẹ́rọ̀ kí ló wá ṣe kí ló wá ṣe ah. àbí ìwé rẹ̀ ni sọ́fẹ́ jà ni. madam ẹ sọ fún àwọn wèrè tẹkú dání. pé ah. kí ni o. ẹ sọ fún wọn pé kó fi ọwọ́ wọn síbi tọ́wọ́ wọn. tí wọn bá fi sí ńkọ́ dáhùn. anyway mo ti gbọ́ yín. good but kò sí nǹkan tí mo fẹ́ fọkọ yín ṣe o. Oh. èmi kàn fẹ́ kó fi ṣe anything just leave him alone. wọ́n mọ̀ kàn fẹ́ lè ṣe wọ́n ìfẹ́ ní ìbùnà màá ní kó bu ẹ̀kọ́ lu ẹ̀pa wọ́n dún ẹ sí òhò ni àbúrò èlé lè na ẹ̀yin guys wọ́n sinú mọ́tò jàre. ọ̀rọ̀ sọ fún ẹ̀yin o yóò ti yé ẹ. kí ọ̀nà ẹ̀yọ̀ kan mi kó fọkàn mi sílẹ̀ fún mi o. mo ti gbọ́ yín. ní kọ́lé kan máa jẹ́ kó wo màá fi. nonsense olóṣì husband snatcher lórí burúkú ọmọ ìwé náà ní kó wá kàdí skul ọkọ lọkọ náà Bankole. Bankole. Bruh, what's up? Why you shout now? You know yes I dey call you. You o gbọ́ pé mo It's ẹ́ ni? Pé I know they hear what well àbí ló fẹ́ try to sọ. Èmi ń so ẹ sọ̀rọ̀ So fọ́ sórí share gongo. ló ń ṣe gongo. Don't be your fault now. no I don't stand mo ti draw out your exchange words tó ti pè mo ti dá ẹ lóhùn tó tó kó rant tó bá rant kò dáa ló ń pariwo bẹ́ẹ̀ ni pé mo dákú kí ló ṣẹlẹ̀. Àbọ̀bọ̀ ah, máa dákú nínú ọgbà yóò máa dákú nǹkan máa ṣe ẹ ṣé èmi ló ṣe báyìí bá sọ̀rọ̀ ó mọ̀ mí náà you know say i no get time for all this kind mi ò ní time gbogbo rárá rárá kí n fẹ́ bẹ́ẹ̀ fà ìwọ rẹ ò pé ìtẹ́jọ́ wà rẹ kò ga ẹ̀yìn méjì rẹ ọ̀kan ẹ̀yìn méjì kò tẹ́ ọ̀kan so better when they follow una drag i no get time abeg i busy pass all this level ẹ wá mate ẹ wá wá àwọn ọmọ kékeré tiẹ ẹ máa ṣeré pa i no dey this level kò yẹ. ọ̀bọ̀ something go do you o. ṣòro problem tó ní ní pé o ti gbọ̀n wá gbọ́n àwọn tó ń train yẹn o ti gba training tán tó bá di train tó kò padà i no get time for you i no just get your time. bákọ́lé wa ló ṣe ẹnu. tí ṣé etí ẹ di ni àbò kì í gbọ́rọ̀ ṣé wọ́n ni kò tó wo ni ni àbí wòyàn ni kò tó wòyàn <laughs> mo tún wá send message yẹ o ṣe bí pé o gbọ́ àrí mo ní kò yí tẹ̀lé ti fẹ́. Eh, why wait eh? no now say me and you even stand dey talk olóṣèlú ọ̀gá privilege ni fún ẹ ṣá. Ah. ṣé kò sọ tó wá send message mi o reply o tún ní ó láyà òun dá mi dúró you dey challenge me so àná why why una dey do like this kí ló dé ṣe báyìí come more no bring me to your level now. E wan o your kejo ma ja flower kejo ma ta oko to now. No they take me come more na respect na I know dey this level. Ah, abi ta bi so mura bi coach Robbie ohun ohun wèrè ohun di kan kan bá mi sọ kíní kan. Ṣé o rò pé àwọn ní level kan náà ni? Kí ló ń ṣe tó ń ṣe báyìí now? Arọ ń bá kúkúrú ní ẹ̀mí. Wá ṣé òun bẹ́ẹ̀ ni? You bẹ́ẹ̀ ni kí ló ṣe é? Mama, I dey be children o. No be your mate here. You oh, èmi ta ni? I dey be children. Mo na go to you now. Bankole ẹ kò rí i pé o Bankole púbọ̀dá last one ló gbà ẹ púbọ̀dá púbọ̀dá next time. àwọn ah, bọ̀bọ̀ ikọ̀ máa ṣí ẹ bọ̀bọ̀ ikọ̀ máa ṣí ẹ ní skul yìí ọlọ́ọ̀ something go do you ọmọ sí ikọ̀ máa ṣí ẹ ṣọfẹ́ náà mi ni. you dey follow me ni. boy calm down i no dey worry you. baba relax o baba relax o baba no dey joke o relax o. no be noise calm down wey lo la rẹ kí ló tún kù láyé láti fẹ́ ṣe léṣe farabalẹ̀ Eh. baba relax o so tẹ̀lú máa machine, nǹkan to tó bẹ́ẹ̀ yẹn. nǹkan tó jú mi rí nìyẹn ìyẹn ò kí n first time náà nítorí wọn ṣe repeatedly. I want to feel torí tèmi pọ̀. <laughs> máa gbọ́ ti fẹ́ bọ́ yín sọ̀rọ̀ bí ẹnu ọ̀pẹ ẹlòmíì must feel the real life. lórí ọ̀rọ̀ láìfẹ́ ẹlòmíì lè express ara ẹ̀ torí nǹkan tẹ́lómi bò mọ́ra tó bá ní opportunity àti ṣì wọ́n fúnra rẹ̀ gan ò ní Mm. A lot of people are going through a lot. I mean, your personal wey invest already. There's so many things èmi gan tí mo ń try àti yanjú lórí ọ̀rọ̀ ẹ̀. You are blessed. Mo máa tó yanjú ẹ̀ by the time I'm done with it you. Yanjú ẹ̀. Hmm? Lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn náà. Hmm. <laughs> Ó serious o. Èmi kọ́kọ́ rò pé ó fa agbó ni. Ó look responsible wey ṣe náà dáadáa lọ. Ó di SUG president. <laughs> Mo fẹ́ believe ṣá fẹ́ parọ́ wọn ni. Bankole. Yes sir. Ìṣẹ́ o jẹ́ ìkan náà àwọn tí tí mo fẹ́ràn náà gbà ego gan. Hmm. Yes sir. Ìṣe inú mi ò dẹ̀ ní dùn tó bá ṣe ẹsẹ̀ gbé. ṣẹ̀ṣẹ̀ gbé ṣẹ̀ṣẹ̀ gbé bí ti báwo kò yé mi sàn. ọmọ ti fẹ́ mo fẹ́ kó dẹ̀yìn lẹ́yìn àǹfẹ́ ṣó ti ẹrù àgbà ni <laughs> èrò wa ló dẹ̀ tọ́ sí láti gbẹrù àgbà besides you know me o mọ̀ pé akínkún mi ni mí akin nínú akin nínú and wherever I tread no more do you tread the same path. Mm. Uh, <clears throat> sir, um, <laughs> Mr. Akinkunmi ó funny so torí ọ̀rọ̀ ti fẹ́lẹ̀ yí pé mi <laughs> it's quite funny but uh, um, ṣe lórí ọ̀rọ̀ ti fẹ́ um, kò possible sir ah mi n tí rí mi n tí rí ẹni tó lè gba ti fẹ́ lọ́wọ́ mi oh oh mi ò bóyá ẹ mọ̀ sir ẹ rò pé náà gbà ẹ lè máa ti fẹ́ ti pàdé ẹ rò pé nìlá bẹ̀rẹ̀ ni ó ti pẹ́ ti fẹ́ ti fẹ́ ní gbogbo èèyàn ṣe ìrìn sí tán ṣe ti fẹ́ lọ́tún ti fẹ́ lọ́sí yẹn ó ti pẹ́ ta ti wà lẹ́nu ọ̀rọ̀ fẹ́ wà. So, sir, Tiffany and I, we are practically inseparable. We are, we are so, I understand how to one I go, how to connect, or am I bothered? Possible? It's not possible, sir. Chair, mom, she just said. Yeah, of course, yeah, Momo, you're my lecturer. Uh, yeah, but you know, I need to follow like Bamleju, sir. You understand? Um, uh, Jerry, um, you know me pọ́kàn ilẹ̀ yìí náà, ẹ̀dẹ̀ mọ bí ọ̀rọ̀ fẹ́ ṣe rí lára so talking about myself and dife mi dife ka ẹ má yẹ ká prolong matter yẹn sir kò possible no ah of all people dife ẹ sáyẹn ogun mo yin le ah kò possible with dife like it's not it's not done it's not done. it's okay. tí wọ́n tó bá ní ìrònú fílẹ̀ jẹ́ kí èmi àti kájọ tẹ̀sẹ̀ bọ̀ ṣòkòtò kan náà but mo fẹ́ kó mọ kankan ṣùgbọ́n pé ikú ni mí èmi ò ń pariwo kí n tó pààyàn àrùn ni mí mi ò ń lọ kí n tó ṣe ọ ó lè má lọ. I'm sorry, sir. Is that supposed to be a threat or something? Bankole Malo. I think Imalo. Get out. It's fine. it's okay, Kaya. <laughs> yeah. It's alright, sir. Thank you for me going. Go there, comedy. Ìyẹn tún ga o. Ṣé pé Mr. Kíkún mi mú business tó tó báyìí? Yé ah, mi náà lẹ́nu. Wo nǹkan tó tiẹ̀ surprise mi bẹ́ẹ̀ ni the wrong person tán wà kills. Jọ kí ni ti bá ń kọ́lé inú ọ̀rọ̀ tó wà ń eh. lẹ́yìn? <laughs> Ìwọ máa wò ó ń tiẹ̀. Wọ́n kàn ń ni. Ah, um, Òmù lóhùn ẹ̀yin ọmọge òbíríkì lẹ́wà. ẹ̀yin máa ń dọ́yà tọ̀ lọ́sàn-án yìí kẹ́ ẹ̀. Ah, ìwọ náà kọ́lá bá ń bẹ̀ ni, ah. ṣe bí ọlábàtà ẹ ló mójú wa ṣan, ọlábàbà ẹ ló mú wa yàn báyìí. So ọ̀rẹ́ mi ló ń tọ́jú ìmọ̀ ẹ̀ta tẹ́ fi ń dán bí ẹ̀rà ní ṣúgà báyìí. Eh. Ìgbádùn lẹ wà. Anyways, um, is it? Yes, Bankole. Oh. Uh, you see this guy right here? Um, is my friend. Yeah. In fact, he's more than a friend. Already eh. bí ọmọ ìyá ni. Like èmi àti ẹ̀ ti wà Very long time. Sori, tí ẹ̀ mo bá ń sunkún nínú mi, tí mo dẹ̀ ń fi ẹ̀gbẹ́ inú rẹ́rìn, tẹ́nìbọ̀dì ò bá mọ̀, Bánkọ́lé mọ̀. the other way round pé pé bóyá mò ń rẹ́rìn tínú tí mo dẹ̀ ń sunkún jáde báyìí everybody rí pé ẹkún lélẹ́yìí bá ń kọ́lé mọ̀ pé rìn ni àti dé. Bankole meet AZ um, AZ ni ẹni bí ọkàn mi òun ló rí ìfẹ́ mi rà òun ni mo ta ìfẹ́ mi fún is <laughs> my love. <laughs> um, anyway um, Bankole nice to meet you. Yes. <laughs> So nice to meet you. Thank you, thank you, thank you. um, should I excuse my fair one? Oh, gotcha. So, um, Bayo, you could feel ah, free. No, thank you so much. Thank you, Bayo. Okay. Oh, God. Eh? Ah, eh. Barcelona, um, um, Tifa, No, no, did do, na na na, some is sleep, fa la la la. Hello? Hello? Hello? Hold on, hold on, hold on, hold on. And hold on, hold on, my boy. No, no, no. boy. sí òrékelẹ́wà amọ́lóló ọmọ ti fẹ́ látọjọ́ tí mo ti ń rí obìnrin mi ò tí ì rí ẹlẹ́yinjú ẹgẹ́ bíi tiẹ̀ rí èmi wá kọ́ ó rẹwà lóbìnrin ó dùn ún wò ó sì ń yan ó sì ń múyan gan what Ah, ah. um, Bánkọ́lé mi ò fẹ́ believe àtọ́jọ́ wo ló ti ń rò. ó ti pẹ́ tí mo ti ń rò wọ́n but the major problem tí mo ní ni wípé mi ní courage lati, wá express ara mi fún it's been a long thing coming ó ti pẹ́ gan. I am sorry to disappoint you báàlù tó ti fò lélẹ̀ tó ń juwọ́ sí yìí kò lè work. ah ó máa work tí fẹ́ jẹ́ kó work. Ah, ó gbọ́dọ̀ work ni ọmọ àwọn àgbà máa sọ kí nìkan wá ní mo ti torí igi ẹ mo ti gbòdì ó dẹ̀ di dandan kó sun iṣu fún mi jẹ I've gone through a lot of things because of you mo ti fight a lot of battles just to make you you don't know what I've been through because of this oh mo bó ṣe heavy in mind mi ni only you know you won't say kò lè work. Bankole. Yeah. I need to be honest with you. Okay. I like you. Like legit, I seriously like you. Like you so much. But I just like you like a friend. Nothing more. A friend? Yes. A friend. Don't like me as a friend though. But me, I, I, I, I don't like you as a friend. I love you and I'm ready to marry you. As I love you and I want to spend the rest of my life with you. <laughs> that cannot happen. It can. Listen, babe, I... What? Makole, what is wrong with you? Mo I want to prove to you how much I love you. Come on, I call you last one. Don't, even start. Don't, don't. Sorry, don't let us be friends. Being friends, Oma respect a lot of things and a lot of benefits. See what go Friday there, Oniri. But about take a step higher. Oma máa can express our wa. Then we, the the bond, Oma Oma synergize. Then we we, we, we kind of. Tife. o Mr. Kíkún mọ̀ mí ní bísíǹsì o ṣe bí wọ́n sọ wípé ajé òkè ń ṣọ́ ojúlé méjì ni mo wí tó kí ni Mr. Kíkún mi gan rí lára ẹ̀ because kò yé mi mi understand kí ló rí lára ẹ̀. èmi rèé ìwọ rèé òun bí olómi pé báwo lọ ṣe ń ṣe lọ́rùn how am I supposed to know ìtò tí ẹ bá mi sì ni pé tí bá ń kọ́lé ni mo ṣì ń bá fà ṣé wọ́n yẹ kí ti Mr. Kíkún kó tún kún at this point. Hey kó má lọ jẹ́ pé mo ti lọ fẹsẹ̀ tó yẹ kí n fi wẹ̀ mo ti lọ fi wẹ̀ báyìí. wo ó dàbẹ́ o honestly because ah, ibo ni wọ́n ti ń gbọ́rú ẹ̀ ọkùnrin mẹ́wàá lórí ìwọ nìkan ah, ah. ibo ni rẹ̀ ti ń ṣẹlẹ̀. èwo tún ni wọ́n ń sọ báyìí èwo la sọdùn àjọ tó yẹ ọlọ́mọ sàsọdùn ọ̀rọ̀ ọkùnrin mẹ́wàá bíi ti báwo òwò eré kọ́ là ń ṣe bíbá má ṣeré. ṣé wàá jẹ pé mò ń ṣeré ni mi ò ṣeré now anyway ti fẹ́ ṣé bí wo ní nǹkan tó fẹ́ fọkùnrin ṣe ń tiẹ̀. ẹ kí ni mo fẹ́ fi wọ́n ṣe Hey, eh, that's it. Then just forget about them. Máa wò wọ́n ràn náà. Àbí? Simple. Kò jù bẹ́ẹ̀ lọ. Kò jù bẹ́ẹ̀ lọ Because ẹni tí yàn bá ń bá lọ́jà, èèyàn máa ń wò. Èèyàn kí n wo ariwo ọjà. Ṣé kò máa ṣe létí wá wò? À ń bá ń kọ́lé. Jẹ́ ká gbà pé kádàrá ni. Èmi àti àlè fẹ́ wo kádàrá òkè nǹkan nǹkan burúkú àwọn èèyàn la máa ń parọ́ mọ́ kádàrá ilé òun sọ̀rọ̀ kádàrá òun kádàrá this thing listen listen i'm not joking here <clears throat> this thing is very simple wọ́n kọ́ lọ́ba ẹni tó ń fẹ́ǹsì pé ok ẹni tó ń fẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ disconnect pé ìfẹ́ ẹ̀ sọ̀rọ̀ nẹ̀dẹ̀ sí ríra yín and the bond is strong i mean stronger than ever jẹ́ kó understand pé mi àti ẹ̀ we are inseparable we are we are we are bonded and kò sí nǹkan tó lè yà wá. my dear friend you are taking this thing you are taking it too far wo má yẹ ká fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọpọ̀ jù i don't think this thing can work. jẹ́ ká fi pa jẹ́ ká fi pa kàkà kí àkèrè kákèrè mi má dùn bẹ̀ ni tapá ti tán ló máa rún sí i as in i'm i'm back for real as in i'm with you i i Tife you, you don't seem to understand what i'm saying as in you mean everything ah. to me Tife you should understand what i'm saying. So as I was saying, I'm sorry, Italawa, but at the same time, Tife, I'm, I'm Kọ́lé ó ṣe wá jẹ́ pé aṣọ tó bá ní kí wọ́n má wọ̀ mọ́ ló máa ń sọ dìmúròde ṣé o fẹ́ ya alẹ́ tí lápá ni. ló ń ṣe náà guy ṣé jẹ́ tó ń ṣe báyìí náà wọ́n má jẹ́ kí n fi kan ra ìtàn má jẹ́ ọ. dó ṣé o sọ̀rọ̀ ẹ̀ sìn ní àbò jábọ́ lẹ́nu ẹ̀. ó sọ ni kí ló fẹ́ ṣẹlẹ̀. ṣọmọ tó ń bá ẹ sọ̀rọ̀ ṣọmọ ẹ̀ jì mí ni. ṣé wàá kè ṣá kí ló dé mọ̀ òkú pé náà láti ilẹ̀ náà tó gbé má bá ẹ rojọ́ wèrè fún. olùmọ̀ adìyẹ ni wọ́wọ́ máa wò dìnnà ìyá ẹ̀ ló wọn náà nsọrọ please today eh, I no dey good machine understand and I no go make the campus red ó yẹ akọ́fẹ́ wà lórí mi so ẹ méjì ẹ kọ̀ eh, red ìdẹ́nu náà lọ. red abi ǹjẹ́ kó pe red water a ma fi wẹ̀ ẹ́ mo ni big boy òun wáìn. o mọ mi àbí èmi ò kí ń sọ̀rọ̀ kó má rí bẹ́ẹ̀. kú délé ara. baba we go play you we go play you. Is it? I'm a player. Is it? No worry. èdè ìlú màbí kí lọ́ọ́ ti ń pè é mo ti sọ fún ẹ pé kó má yọ̀rọ̀ ẹ lẹ́nu <laughs> ó di àdálọ̀rọ̀ yìí kò ṣe ṣan oko. ti fẹ́ máa ẹ̀ka ṣe bẹ́ẹ̀ o wo torí ìfẹ́ tí mo ní sí ẹni o I know the exact thing tí màá ṣe tó yẹ pé fúnra báyìí wàá máa rá bàbá iwájú mi ni. <laughs> títú ẹ̀ dànù. ti fẹ́. ìjẹ́ tó jẹ tẹ̀tẹ̀ o ò lè jẹ́ dágbére tèmi bẹ́ẹ̀. Eh okay now <laughs> bí kúló bá wà lóko ni bí pàkúté ni wọ́n jẹ́ kankan lómi náà a máa wẹ̀ tó máa làjá. ó ga o. ẹ̀yin girls ẹ̀yin náà rí nǹkan tí mo rí. of course yeah a rí ó dàbí pé òṣùwọ̀n délé ti wá kún báyìí hmm. ó ti tó yí dànù. bẹ́ẹ̀ ni ṣìgìdí ẹ ti wá fẹ́ ṣeré ẹ̀tẹ̀ báyìí ó wá ní kó gbé òun lọ sódò lọ wẹ̀ can you imagine. ẹ bọ́ lẹ́ ń yẹn kiri yẹn wẹ̀ náà. are you for real. ó wẹ̀. ẹ mo jẹ́ káwọn tètè máa lọ. Ha ha ha so na no come get work again abi na to dey double cross people come remain abi lazy youth. shut up delima tó pa abẹ́ ìṣeré ń bì ní bákan ló rán wa sí ẹ olúwo ẹ mú un. lazy youth ń dá kéèyàn pàdé ẹ̀yìn lọ́nà kó má padà sílé. ah! sẹ́yìn Cardozo nǹkan ẹ ti drop òun good. ti fẹ́ báwo lè ṣe máa ronú nǹkan bẹ́ẹ̀ yẹn sí wa ìwọ náà mọ̀ wá náà ó mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ yẹn sí wa. Ah, a máa rò sí yín máa rò sí yín mọ̀nà káì. ọ̀rọ̀ àti ọ̀rọ̀ ọdún wọlé yìí ẹ̀kú àti ọ̀rọ̀ wọlé èyí àti ọ̀rọ̀ bọ́ta. òótọ́ ló sọ òótọ́ ló sọ ṣùgbọ́n èmi kí mi ni wọ́n gbọ́dọ̀ bá nídìí wa ah, ah, kì í ṣàwa. ẹ̀yin kí àwọn ojú olókùnrin kùlùbọ̀kùlùbọ̀ agbọ̀n tí yín ti máa ń sẹ́ báyìí. olówó làwa ní mo lè ṣe irú iṣẹ́ báyìí. ẹ dúró náà. ẹ dúró náà. ayé mà ti wá gba ẹ̀fọ́ ògùnmọ́ ẹ o níyẹn ìwọ olórí láyà tó bẹ́ẹ̀ o ní audacity yẹn láti lọ double cross ọmọ ọlọ́mọ jọ sọ fún mi náà ṣé tí mo bá decide pé mo fẹ́ níyàwó mi ṣòro pé o lè mú mi dúró ni o lè mọ́wọ́ mi dúró ni. ah máa ń mú ẹ lọ́wọ́ dúró kódà máa ń mú ẹ lẹ́sẹ̀ dúró jóná ṣé àdéhùn èmi àti ẹ̀ tó fẹ́ẹ́ fẹ́ mi ni ṣé o fẹ́ mi kó máa fẹ́yàwó lé mi ni wo dọ́tà kíkún mi kó wù ẹ́ kó sọ òkè dilẹ̀ ẹ́ o lè fẹ́yàwó mi lèmi kò jọra wọn rárá èmi sọ pé kí tẹ̀ ṣe wèrè fún yẹn díẹ̀ kí n filẹ̀ ni mi ò mọ̀ wípé o tẹ̀ fẹ́ tẹ́ tán ni bẹ́ẹ̀ ni ikú ti rùn lórí ẹ̀ má dẹ̀ jẹ́ wàrà mi fún wo ọ̀rọ̀ ẹ̀dá bẹni tí o fẹ́ kéèyàn jẹun kó yóò ni tí o bá múlò ẹ̀ tí o bá padà nù ẹ̀ kò léèwọ̀. o ó tiẹ̀ dá bẹ́ẹ̀ ó dá bravo ó dá tó jẹ́wọ́ pé apààyàn ni ẹ́ apààyàn ni mí. apààyàn ni mí. yé èmi náà gbà. wọ́n ń bá èmi sọ pé ìwọ wà á ṣekú pẹ̀lú ẹlẹ́dùn àbí. wà á ṣekú pẹ̀lú ẹlẹ́dùn àbí máa oh, Stop it! what is it what is stop it Kilo de? dé. ṣé mo gbé pariwo ni gbogbo ariwo yẹn ti fi jí àwọn ará lé kejì sí. bàbá ẹ ló ń pariwo. ìyá ẹ ni kó o bá sọ̀rọ̀ ìyá ẹ ló ń lanu gbàgà tó ń padà ìyá ẹ láláriwo ẹ ti gbọ́ òní kó yẹ ṣe pálapàla. ó oh, èmi èmi ló níwà pàlàpàlà àbí. ó ti tán. ó pọ̀ lójú tì ó lójú tì ara o gbọ́dọ̀ bàbá ẹ ni kó o bá sọ̀rọ̀ sórí oge tó tẹsẹ̀ bọ̀ yìí ọ̀nà tí ò ní lè wẹ̀ jáde kó lè wẹ̀ jẹ́ ẹ̀rọ. ó ti wẹ̀ tó one thousand tó o mọ̀ nǹkan. àwọn òbí ẹ̀dá òtútù ẹ̀dẹ̀ mú mi ńgbà tí mo dé. àwọn òtútù àwọn ẹ̀dọ́ rẹ̀ lè wọ wọn bí ìyá ẹ̀dá bẹ́ẹ̀ kò fẹ́ òbí lè ní ó tó bẹ́ẹ̀. Ah. òtútù àwọn ẹ̀dọ́ rẹ̀ lè wá ṣe kiri wá ṣe kiri. wọ́n wẹ́dò wẹ́dò. wọ́n òbí ẹ̀dá. aláwọ̀ ètò iṣẹ́ òye. aláwọ̀ it's okay no problem ẹ máa jà lọ mo ti mọ ọ̀rọ̀ àpẹẹrẹ tẹ fẹ́ kí lọkọ tẹ. tó bẹ́ẹ̀ o tẹ̀ láìkẹ́. mo náà tó bẹ́ẹ̀. o tẹ̀ láì bó tiẹ̀ ṣe díẹ̀ mi yẹn. mo díẹ̀ mo tún àlọ́bù díẹ̀ gan. okay it is fantastic. ìwọ wá fẹ́ òkè jù. jẹ́ kó kórè tàtọ̀ rè. kórè tàtọ̀ rè káwé tó ń ṣe é. báwo ni ìdí àtàjọ kẹsàn-án ló ń kọ́ mọ́. ọwọ́ ẹ̀ ti já pa àbánulé. wait ọdọ sọ yìí. a ní àbábọ̀bọ̀ ìmùlẹ̀ ṣe ó ti já. ìsọkúsọ wo nìyẹn nínú ìwádìí tó ṣe fún mi oníbọ̀bọ̀ yìí kì í jáde ní. ìgbà tí mo tí mo ti findings pa bọ̀bọ̀ yìí wọ́n ní kò kì í jáde. so wetin come happen. ah ah calm down now ó mọ̀ pé mi kì í fún yín lófo kò sí first time tí màá ṣe irú iṣẹ́ ìlélẹ́yìn náà farabalẹ̀. kí ni nǹkan ká ṣe ń sìn. kí ni nǹkan tá máa ṣe. Um, guys ṣe mi ò ní fẹ́ ká gbọ́ ẹgbẹ́ nígbà bí ọtí. there is no time to check. time. okay so we have to. let's go hmm? let's go. má bínú pé mo pè nípàdé pàjáwìrì ẹ mọ̀ pé mi ò kì í ṣèyàn bẹ́ẹ̀. wọ́n ní tí ẹ̀gún bá gún ni débi yúyẹ á jẹ́ pé ó ti ṣetán àti yọ ni mo ti wá mọ ibi tí bàtà ti ń tẹ̀ mí lẹ́sẹ̀. kò sí problem á jẹ́ pé iṣẹ́ ti di ṣíṣe nìyẹn àbí tọrọ ọmọ tó bá níyà òun ní fojú ba ọrùn tíra ọmọ bẹ́ẹ̀ ò bá sùn kò léèwọ̀ bọ́kọ̀ yẹ ká mọ́rọ́ ẹni bẹ́ẹ̀ ká lè lọ kọ̀yà fún ẹ̀ straight. ti fẹ́ ni tìfẹ́ ló fẹ́ gbà mí lọ́kọ. mi gbọ́ tìfẹ́ àbí kí ló sọ ń sìn. yẹ tìfẹ́ kan náà tó wà ní economics department. ah guy i no understand o na tìfẹ́ ni you just mention like that tìfẹ́ ló pè báyìí ló fi dà lálẹ́ gan. èmi gbé fún tìfẹ́ o. ọmọ ọba ìlú kan ni irun mọlẹ̀ kan tó ń gbégbó didi ìlú ni kúrò lórí iṣẹ́ yẹn ah tìfẹ́ kẹ̀ ọmọ mi àná dé o. Yeah ẹ ṣe tẹ̀lé bá mi rescue olólùfẹ́ mi àmọ́ ṣẹ́yìn ò notice pé ilé abáńkọ́lé ti ń ga ju onírè lọ. ilé àkọ́kọ́ ò lè ga ju onírè lọ yes wo ilé tó bá fẹ́ ga ju onírè lọ a máa tẹ̀ ká ni tìfẹ́ ṣo fẹ́ gbọ́ ìwọ lòun fún bankole láyọ̀ yọ̀ ọ́ ìwọ ló jẹ́ kó máa fíù pé kò sẹ́ni tó dàbí òun nínú ọgbà yìí. wo òótọ́ ló sọ o ọlá àti ẹ ló jẹ́ kó máa tójú ilẹ̀ mọ́lẹ̀. anyways um, èmi um, fi pé it's high time tá a máa lọ gbà ní warning it's high time tá a máa lọ kì í nílọ it's high time tá a máa lọ bá tá a máa lọ bá sọ̀rọ̀ níbi tó ti ń gbọ́ a máa jẹ́ kó mọ̀ pé ìgbẹ́ni wá àṣetẹ̀ mọ́lẹ̀ ẹni tó bá tẹ̀ wá mọ́lẹ̀ ó máa tiro ọ̀pá alábániwá àṣegùn lórí gàràgàrà ẹni tó bá dánwò ẹsẹ̀ máa ṣẹ̀jẹ̀. bẹ́ẹ̀ni now you are talking mo ń wò pé kẹfẹ́ mi láyè kémi lọ jẹṣẹ Báńkọ́lé àtàwọn ọ̀rẹ́. báyìí ká ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ mi ṣe ní Báńkọ́lé ẹ fi iṣẹ́ ẹlẹ́fẹ̀ mi ẹ jẹ́ kí mi lọ kí lọ kí níbi tó ti ń gbọ́ mo sọ pé báyìí tá bá kí ní lọ́tọ̀ kò jẹ́ tún sún aṣọ orú ẹ̀ ṣòro mọ́ láyé ẹ̀. well tó bá sọ bẹ́ẹ̀ àbí ẹ dúró náà. ó dàbí ẹni pé àwọn kan porí wa níbí. fúnkẹ́ ṣeré ẹ̀mí ò ń ṣèlérí kí n má mọ̀ i'm telling you ó tún fail mọ́ nínú ọgbà táwa To bá ń gbọ́ failure ọ̀rẹ́ mi kete ìwọ ló jẹ bẹ́ẹ̀. mo máa dúpẹ́ sà oh. àbí kí ni mo ṣe fún ìwé tó ní kí n má kà ọ́. Hmm kò sí exam tí mo ṣe carry over ni mo máa ní anything tẹ́ bá fi lè help me ẹjọ ẹ help me mi ò mind anything tẹ́ bá fi mo máa ṣe fún mi. ṣorí carry over tó wọ yẹn kò yẹ nìkan kan sílẹ̀ wò ó ṣorí kéèyàn kàwé jù bẹ́ẹ̀ lọ kò sọ pé kó mọ̀ ní carry over o àwa lecturers kan àtẹgbẹ́ a máa ń dish out carry overs fún students ni kó gbòòrò kó ṣe gbogbo ẹ̀ tá a bá sọ pé ò pass ò ní pass bó ṣe wà nìyẹn but pẹ̀lú ilé tí wọ́n ra wọlé yìí torí ọmọ tó bá ti mọ ọwọ́ rẹ̀ báyìí ó máa bá gbà jẹun ni ó ti mọ ọwọ́ ẹ̀ ó máa bá gbà jẹun mò ń ní hundred percent assurance mo yọrùkọ àbúrò mi kan lò kò yẹ ọ ti pass. ní ti tẹ bá fẹ́ mi. Ah, ah, kí ló sọ fún mi. sori oh, tó bá dé level kan ìwọ ló wọn máa set test àti exams táwọn student tó kù máa máa ṣe ìwọ á ti mọ nǹkan tó fẹ́ ṣe dúró kí ló máa fẹ́ ní grades ẹ̀ gan-an o kí ló fẹ́ gbà jáde ẹ̀ dúró ṣé ṣé o fẹ́ first class ah má jẹun fẹ́ first class tí mo fẹ́ yẹn senator tó ń fa wàhálà wọ́n lè ní kó wá máa defend ẹ̀ kí ẹ̀ fẹ́ fẹ́ problem ṣó ti yẹ ah, fúnkẹ́ ò ní sọ gold náà jẹun fẹ́ ní second class ọba ẹ ló wà tó ń kéré àbá mọ kí ló lè ní carry over ìwọ gangan. gbogbo eléyìí tẹ̀ sọ yẹn àmọ́ lásán ni kò wá rẹran lọ́dọ̀ tèmi tí fẹ́lẹ̀ máa gba gbogbo igi létí àmọ́ kì í ṣe bí igi lábì tèmi. kejì gbàgbé ẹ ọ̀rọ̀ àná nìyẹn má wulẹ̀ dá sílẹ̀ lẹ́nìí jẹ́ ká fi tifẹ́ àti az lọ́rùn sílẹ̀ sórí tifẹ́ tọrọ ra ń wò tọrọ ra ń lọ bí odò tí kò bójú ẹ̀yìn yẹn oró tó wà nú ẹ̀ lélẹ́rìn wò ó. <laughs> ó ga ọ ẹni tí ò mọ ni ló ń fi ni ṣeré ṣé torí pé mo ti máa kọ́ ọ́ bàpò fún yín lẹ́nìí ni máa jẹ́wọ́ èèyàn tí mo jẹ́ fún yín. má wulẹ̀ pé rí mi mo ti dé sí ẹ lọ́rùn mo dẹ̀ sọ ọ́. ti fẹ́ wọ́n sọ bẹ́ẹ̀ mo dẹ̀ bá ẹ bẹ́ẹ̀ mi ò ṣe ẹni tó lè forí gbárí pẹ̀lú torí pé ọmọ àjẹ́ ayé àtọ̀run lèmi. ó tiẹ̀ kéré sẹ́ni tí mo lè bá bá forí gbárí tó bá ṣàkíyèsí wá rí pé mi múra jà wá mo kàn fẹ́ wá rò ẹ̀yìn wá bẹ̀ pé kó jáwọ́ lápọ̀ tí ó yọ kó lọ dá omi lákaná sórí mi tó ń wo yìí ọmọ ikú ni mí ikú ò gbọdọ̀ pa mí ọmọ àrùn ni mí àrùn gbọdọ̀ gbé mi dé. irọ́ ló pa èmi ò ṣara wọn. I tell you, I tell you, I tell you. dákun ọmọdé rẹ òògùn ló jẹ́ kó máa pè lẹ́fọ̀ọ́ ṣé mo fọwọ́ kàn yín. ìjọ torí Ọlọ́run jìbìrì àwòlùgbẹ bẹ́ẹ̀ sórí ètò fi kún iná ó jọ̀wọ́ lọ torí Ọlọ́run abeg na abeg. dat time you no dey hear word o eh. kejì mi ò tí ì fọ at least ilé a kò mọ̀ wípé ọ̀nà ẹ sọ́nà ti tèmi ó jìn gan-an gbà fọ́gà ẹ̀. tell you that i know. listen no listen i don't don understand i don't know the kind drama with. I abeg mo dey go I abeg mo I else I abeg stand up mo dey go jare. àtúnṣe bẹ́ẹ̀ ọ ah, olúwa o ọmọ tó bá ní ṣe diamond wà ń bẹ máa sọ pé diamond wà ń bí tọ̀dọ̀ ẹ ó dùn ó dùn jẹun ya language kan lò tó bá gbọ́ ṣáprápra òwò tó ṣáprópró ah, mo gbádùn ẹ mo gbádùn ẹ lókè kí ni kí ló ṣe Fúnkẹ́ ah, ẹ gbà mí Fúnkẹ́ fúnkẹ́ mama ṣe bẹ́ẹ̀ fúnkẹ́ ó dà jọ mi ṣọlọ ó dà wá fúnkẹ́ fúnkẹ́. but really ti fẹ́ eh? jẹ́ n bèrè nǹkan kan lọ́wọ́ Okay. I mean, Bankole Nko. Bankole? He has been rusticated. Really? Yes, rusticated. Wow. Well, <laughs> it's bad anyway. <laughs> well, can't think of it. That brings us to another question. And what is that? Wow, ló ṣe ṣe? Chicken. I mean, how come you're not rusticated? <laughs> àjùra um, wa lọ tìjàkadì kọ́ hmm. and ipa tá a pa ọ̀gbẹ̀rì wọn gbọ́dọ̀ pọ̀ mọ́ àwọn bẹ́ẹ̀. ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ hmm. <laughs> anyway mo súnmọ́ ọba ní ìwọ̀n ẹgbẹ̀je mo dẹ̀ jìnnà sọ́ba ní ìwọ̀n ẹgbẹ̀fà àròbá fi òun lọ́ba ń pa. <laughs> Baby. Oh, you're safe. You know, I love you so much. I love you way more. Wow. <laughs> I think we should actually go into the house now. <laughs> Oh, um, <clears throat> is it sorry um mo ní kí n wá nǹkan tí mo fẹ́ sọ ìkùnà ẹ̀sùn but ṣùgbọ́n èmi jẹ́ nìkan jẹ́ pé kí n act màá kọ́ wọ́n ẹ̀ but you're growing and I'm happy with your growth so my advice ẹ̀ kó wá àwọn level ẹ̀ kẹjọ máa rò má gbé nǹkan tó ju ẹ lọ. Don't, don't, don't overshoot it, okay? Be a good boy. You can leave. No, no, it's fine. No, Let's go. No, no, dúró, dúró now. Sorry, um, Tájà bá Yes. And um, I want you to understand something. Shuri ọ̀rọ̀ tí fẹ́ tí I want you to know that um, ibiti tí wọ́n ní kí gbígbé tèmi má ibẹ̀ ló máa gbé. how ah, interesting orí kọ́rọ̀ ti dá lẹ́nu náà. tí ìfẹ́ is my love ah, she belongs to me and no other person. i like your monologue <laughs> ó sì dàgbọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe film orí kọ́rọ̀ náà ọ̀rọ̀ ti dá lẹ́nu ẹ̀ yorì um, well um, like i said earlier onídàkọ́ náà máa sọ̀rọ̀ but um, i warned you stay away from tife because mm. it's dangerous for you kì í ṣe irú ẹ̀ náà báwo lè fẹ́ cope èló ló ń gbà ní pọ̀ ló ń fún ẹ ní pocket money one of fẹ́ fẹ́ bí girl. ọ̀wá Well, I think I shouldn't waste my time talking to a bunch of, you know. Bunch of what? You too. ah, ah. Hold on, filẹ̀. Kí ló fẹ́ ṣe? Kó sì bàtà lè ṣe. Má pẹ́, má pẹ́. Kí ló fẹ́ ṣe? Má pẹ́ kú lédè. Má No wahala. All right. To go. All right now. Bẹ̀lẹ̀. go kìíní ọ̀ kìíní bá gba lójúṣẹ́gun nìkan wà pa eh, oko yẹ no be for day no be this one na small boy na na very small boy na eh if I hear this one na very small boy. ten thousand naira fàjọ sọ nìyẹn. Eh. ṣé mo máa kówó tí ó pè fún ẹ ni. Ah, no wahala 8 pm Abi. yeah. 8 pm Adeni Johnson Street GRA. okay bros i thank god eh they beg you make na reach dem on time oh. <laughs> me i know one wahala o. Oh. no wahala just do your part and leave the rest to us. all right. no problem. bye bye. Eh? Tade say if Dominic gbígbé má gbé ni gbé o sọ̀rọ̀ ẹ̀dínwé tó ń gbé nu gbó fẹ́ gbé bẹ́ẹ̀. because you believe within inside forest tàbí wa davis wa ń gbọ̀n òun ṣe ah, bí big boy now. ọkàn ní voice lẹ́nu ni. I thought say make I make I you say I thought say make I man up ni. ó yá wèrè ni mo ń bá sọ tó sọ slang mo fẹ́ kú ṣá sọ́nà wọn Yorùbá fún mi kí ló ń kọ́ fẹ́ ṣe. ó sọ yìí kì í ṣe bí ọkùnrin ni. nísìnyí kọ́ o ti wá dóbìnrin you come dey woman up àbí you woman down if i dey follow you talk dey do anyhow dey do like say something dey your back ṣebí wọ̀rì àbò ṣẹ́kù sílé ni kí wọ́n fi yan lẹ̀ fún mi odó síwájú mi ṣe big boy. ṣé ti fẹ́ mo jáwọ́. ah ah no lè jáwọ́ o big boy bí jẹ́ ṣe máa jáwọ́ nǹkan tó máa já máa jọwọ́ lọ O máa já ẹsẹ̀ ó máa já láìfẹ́ ó máa já gbogbo ọ̀nà nǹkan tó bá ṣọ́ra. má jọ wò ah. má tra ẹ̀. ti fẹ́ má jọ wò. báwo ló ṣe débi kí kí lè tó stop wọn ò ní ìdàtí stop wọn kọ́yìn náà ojú wọn dẹ̀ rí nǹkan táwọn tó ṣe irú ẹ̀ lánàá rí kọ́yìn. calm down mo ń bá sọ̀rọ̀ lọ́wọ́ and i dey follow and talk no dey pull mouth ṣé gẹ̀ afa igbóró ló wáyé obìnrin ń wọ bí. èmi gángan lóró. Bankole ó ti máa ń ṣe tó ti máa ń mu jẹ ó ti máa ń pa wọ́n tó ti máa ń pàjẹ́ àmọ́ eléyìí tó gbé ẹran àgbà ni ah, eléyìí tó mú ya àmú bọ́ ni. mo mú pa àmú pa gidi ni mo mú o ti fẹ you get mind okay you come dey come now still carry wetin i. oh wetin dey happen now kí ló ń ṣẹlẹ̀ báyìí kẹ́mi ṣe mistake na. oh my máa kọ́lé. gbogbo ètò tí máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mo ti máa ń wù ẹ́ ọjọ́ tó bá tún sọ̀rọ̀ aṣọ báyìí ṣòro bá